عليكم ورحمة الحمد لله نحمده ونستعينه هذه الخطوة المباركة بإذن الله مع آية من كتاب الله تعالى آية فيها التذكير والتحذير وهي آخر ما نزل من القرآن الكريم حيث عاش النبي صلى الله عليه وسلم بعد نزولها تسع ليال ثم انتقل إلى ربه الأعلى يقول الله سبحانه وتعالى واتقوا اليوم ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون عباد الله آية عظيمة من كتاب الله تعالى يأمر ربنا فيما عباده بالتقوى والاستعداد لليوم الآخر ذلك اليوم تفر فيه من تفر فيه فيه من أحب الناس إلى قلبك وأقرب الناس إلى قرارك وتفر فيه من أمك الذي ولدتك وعن جمعتك حتى تسحر بولك ذلك اليوم الذي تفر فيه من عبيد الذي اقنع الله دعوته وشانه ثياب شابا نافعا ذلك اليوم تفر فيه من أعبيد والشهيد ذلك اليوم تفر فيه من زوجتك قال تعالى فإذا جاء الصاخة يوم يفر الولد لأخيه أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ يومئذ شأن يغنيه والأمل يختلف في حال أبي النبيين وإمام المحدين إبراهيم أبيه عليه الصلاة والسلام أخرجاه البخاري من حديث أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يلقى إبراهيم أباه اباه يوم القيامة وعلى وجهه آدى فقرة وفرة فيقول له إبراهيم ألم أقل لك لا تحصيني فيقول له أبوه فاليوم لا أحصيك فيقول إبراهيم يا رب إنك وعدتني ألا تحصيني يوم يبعثون وخير اسم أحسن من أجل أبعد فيقول الله تعالى إني حرمت الجنة على الكافرين ثم يقال يا إبراهيم ما تحت رجليه فيصر وإذا هو وإذا هو بسيف أي الدين فيؤخذ بقوائمه فيلقى بالله وفي الصحيحين إن عائشة عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم يا معشر قريش اشتروا أنفسكم من الله لا أدري عنه من الله شيئا يا عباس بن أبي مطالب لا أدري عنك من الله شيئا يا صفية عمة رسول الله صلى الله عليه وسلم لا أدري عنك من الله شيئا يا فاطمة انت محمد سلمني من مالي ما شئت لا أدري عنك من الله شيئا عباد الله انظر كيف رحم الله سبحانه وتعالى في اليوم العظيم يا ايها الناس اتقوا ربكم ان سلسله الساعه شيء عظيم يوم ترونها تذهب كل مرضعه عما ارضعت وتدعو كل ذات حمل حولها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب عذاب الله شديد أدعوكم الله عليكم يا الله أولا جل الله وبعد محمد صلى الله عليه وسلم Gbogbo ààrẹ ìwò, ìtàlẹ́ tó náà ni àyà kan nínú àwọn àyà mako alkẹ́rù àyà tí wọ́n kún fún ìrántí àti ṣe ìkìlọ̀ fún ni àyà sọ ni òun náà ni àyà èyí tó sọ kalẹ̀ fún àdébọ̀ Muhammad. Àyà yìí nígbà tí àdámi kú ìgbà tí a ń sọ̀kalẹ̀ àsìkò tí àdámi lọ láyé àgbà. Àyà yìí sọ̀kalẹ̀ lẹ́yìn nínú àrùn àìkẹyìn. Ní àyà náà, ọlọ́pàá sọ pé واتقوا يوم ترجعون فيه إلى الله ẹbẹ̀rẹ̀ ọjọ́ kan ọjọ́ wo ní ترجعون فيه إلى الله ọjọ́ tí gbogbo yín pátápátá ẹsẹ̀ ń padà náà bá ẹfẹ́ ẹkọ̀ọ́ ẹ̀bẹ̀rẹ̀ ọjọ́ ìyàwó tó ń lọ́wọ́ ẹgbẹ́ kóló lọ́sẹ̀ máa dásàdà lẹ́yìn ìgbà tí ẹ bá sá ìpadà sí ọ̀dọ̀ náà bá ẹ̀wà iṣẹ́ lọ́dọ̀ lẹ́yìn ìgbà náà a wà sàn ẹ̀kọ̀ọ̀kan lẹ́sà ní ìlú bá sí láyé wà wọn lẹ́rù ìlànà ìṣẹ́ tí a ṣe àwòsí fún nínú àwọn ẹ̀dẹ́ nìyà ọjọ́ ìṣẹ́yà wọn àwọn ọba tó ń sàpárà ọ̀rọ̀ náà gbogbo tá a ti láyé pátá gbogbo tá a ti láyé pátá ọjọ́ àwọn ọ̀pàdé rẹ̀ سوى الكتاب يوما ترجعون فيه الى الله وتنصرون قويا وقالوا في الاجانب ọ̀nà pẹ̀lú páyà ọjọ́ tó ṣe pàṣẹ ìdánwò ọba gbogbo ẹni gbọ́ ọ̀nà ọba tó ń gbọ́ ọ̀sìn ló sọ́dọ̀ ọ̀gbọ́n ọlọ́run bá wọ́n gbọ́dọ̀ ọlọ́run ọba ẹtí ń sọ̀rọ̀ fún àmì ayẹ̀ lórí kámúra bí ikú tó ń wà ń sọ fún apé ẹ̀wọ̀n àdé ikú tó ń wà nítorí gbogbo ń dábàá sí láyé ọlọ́run bá ní àṣà ẹ̀ sàn ọba sí olóòlù ẹ̀wọ̀n ẹ̀rọ bá ti ń fa ayé bí ìgbà fọ́nà ọmọ àti san ayé sàn ẹ̀rọ bá ti ń fa ayé bí ìgbà pé ta bá kó lọ sílẹ̀ náà nípa ìpín ti ọ̀rọ̀ náà bí àjọ wá ṣe dojú yìí padà bojú rẹ̀ àwọn ìpín ìpín ti ọ̀rọ̀ wọn gbogbo ìgbà tẹ́ta ń kú ṣe káàkiri àwọn ẹ̀dẹ́ nìyà tó bá ti gbá ìpè yá máa wọ́n ṣe sí rẹ̀ ìwé olùtajà ìjọba ń ṣe sí ẹ̀ ó jẹ́ pé ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ iṣẹ́ wa wọ́n máa fi jẹ wá lọ́wọ́ Nàìjíríà àmọ́ tó ti bẹ́ẹ̀ wọ́n lè ń dákún gbogbo àwọn tí wọ́n ta epo wọ́n lọ fẹ́ máa ń tàbàdà wọ́n ta epo ọmọ ṣe ní tàbádà ẹ̀yìn kaná ń pè tí wọ́n ní ẹbá wọn yìí ọdúnṣẹ́bíṣẹ́bíṣẹ́ wọ́n ṣe ìtẹ́kùnyà ọmọ fún jẹ́ ọmọ ẹ̀sìn ọlá wọ́n mọ́ ṣe sí rẹ̀ yọ ọmọ kúmọ̀lá sàráyì ọjọ́ ìsìyámà ọgbọ́ ọmọ tẹ́ bá ṣe ó pẹ̀lú náà kò sí àtúntà ọmọ ẹlẹ́ ìsìyámà àbí ní ọmọ àwọn kékeré tí wọ́n tọ́lọ̀ wo ló sàfihàn rẹ̀ pàdé àwọn ọmọ sàfihàn ìgbogbo ayé tí wọ́n ló sí ni ọlọ́run ní ìmúsí àwọn ìṣẹ́lẹ̀ pẹ̀lá wọ́n mú lé jìyà ọjọ́ ìkìyàmà kò sí iṣẹ́ kan tó mi yóò ti láyé ó sì mọ kí ó tó ọ̀gá ọlọ́run nìyà ló fi jẹ́ pé àwọn tó bá jẹ́ ẹlẹ́sẹ̀ tí wọ́n ka ìṣẹ́kún ẹni ní àìṣẹ́kún kékeré yìí wọ́n tó ń ṣe kékeré náà kú ọ̀fẹ́ náà èmi jẹ́ tó súnmọ́ lábá èmi jẹ́ tó èmi jẹ́ tó gbìyànjú èmi jẹ́ tó náà bá ọ̀rún gbìyànjú ọ̀tọ̀ náà wà kékeré tó ń ṣe òun náà ọmọ ń ṣàfihàn rẹ̀ fún ọjọ́ ìfìyàmà láàrin gbogbo àwọn èèyàn àwọn ẹlẹ́sẹ̀ àwọn káfí àwọn ọmọ arúgbó tí wọ́n bá gbogbo ṣe tí wọ́n ṣe tó kù àwọn báyìí nínú síra wọn tàbí kúrò ní síra lọ́wọ́ والمال هذا الكتاب مال هذا الكتاب ارجعوا اليه مال هذا الكتاب اروا اقوانا واليه مال هذا الكتاب اروا فعل واليه لا يقدر صغيرة ولا كبيرة إلا أحصاها وتعمل لك على يمك àti kékeré àwọn wọ́n tó lè lè ọmọ sábúgbé ní ara ẹ̀kọ́ nígbà àti ìbò ìbáwọn yà ọ̀rọ̀ wọ́n tó ń rọra àìkámà ẹgbẹ́ àti owó bí rẹ̀ láti bí ọkùnkùn òun lòun tí àìkámà lábàtà náà àìkìyàmà kò sí bàbá kò sí yà àìkìyàmà ọ̀gá ẹ̀kọ́ sọ́mà kò sí ọmọ láìkìyàmà bàbá èèyàn bí ọmọ gbogbo aláṣẹ́bà aláṣẹ́bà tó ń bẹ̀rẹ̀ ọ̀rẹ́ tí ń rún oúnjẹ lẹ́nu ni láìláṣẹ́ tó bá sí àkúrẹ̀ fún bàbá rẹ̀ ṣẹ́kún bàbá rẹ̀ lájá àjẹ́ ó ti wọ́n 99% tí ẹ́ jẹ́ wọ́n 39 ó kú 1.1 wá pọ̀lẹ̀ wọn báyìí wọ́n àgbó ṣe kíṣẹ́ àjẹ́ ọmọ ọmọdún ẹgbẹ́ ìsinmi owó ọ̀lá ìràbí wọ́n bá tó ìgbẹ́ lọ ọ̀rẹ́ ìwọ̀n gbogbo rẹ̀ one point wọ́n ti ti aláṣà àmọ́ kò ní sáwọn ẹ̀ irú bàbá yìí ó wá lè jalè dọ́gba ó lè jalè yàn ó lè bá ọ̀rẹ́ náà jẹ́ ọmọ ilé bàtà láyé olóòjẹ́ kọ́kọ́ fún ẹni tí bá ń náwó lọ́wọ́ ẹ̀ lérí nítorí ó ráyé lè fẹ́ àdádàrú ni gbogbo ẹgbẹ́ ń ná ọmọ ẹgbẹ́ ń náwó lọ́wọ́ ẹ̀ lérí tó bí kan yóò ráyé yóò ti jẹ yóò ti mú yóò ti dá ẹgbẹ́ bí fún ọmọ amẹ́ríkà ti wọ̀ ní àdádá àwọn ìgbóni sábáyé wọ́n sọ èyí tó ọ̀nàmọ́ tó tó ọ̀nàmọ́ ọ̀mọ̀lélẹ́rí ọ̀pá ìgbóni ẹ̀sìn olóṣè ní ẹ̀sìn fún ọlọ́wọ́ láì kí á mọ̀ ọ̀gá tó mọ̀ náà lé pàdé àwọn ọ̀dẹ́ta rẹ̀ ẹgbẹ́ wọn sọ wọn káàkiri ó ní yẹ́wọ́n mi yẹ pé olùmọ́rùn mi àbí wọ́n mi ní àbí wọ́n sọ ìdájí wọ́n dání يوم يفر المرء من أخيه ọjọ́ ìkìyàmà ọjọ́ kan tí ò rọrùn lọ ọjọ́ kan tó ní agbára ní ọrọ̀ ọjọ́ ìkìyàmà ọmọ èyí ó sì máa sá fún ọmọ ìyá rẹ̀ ọmọ ìyá rẹ̀ tó jẹ́ sí pé tẹ́lẹ̀ tó fẹ́ ní ẹláyé ọmọ oníkọ̀ọ̀kọ̀ sẹ̀wọ́n torí ẹ̀ ọmọ oníkọ̀ọ̀kọ̀ tí wọ́n tó ẹ̀sọ̀ sáfà rẹ̀ وأمه وأبيه ثم تجاه القيامة ومن يوم يا عبادي يسجد أبا عبادي يسجد أبا ويدخل وصاحبته وبنيه أتى القيامة èyí ó rí àwọ́ rẹ̀ ọkọ́ rí àwọ́ ìyàwó ọkọ̀ àmẹ́lì sọmọ́ra ọmọ orí bàbá àwọn òbí lọ́rọ̀ wọn mọ́mọ́ wọ́n ti sámọ́ra kí ló dé mọ́ bẹ́ẹ̀ lè kó lè mọ́ ilẹ̀ ọmọ ilẹ̀ ẹ̀yìn òrí ní ẹ̀yìn òrí dá تنتهى وحجرة تأكيدها وحجرة والله عظيم ثم قل وسكين كتا قل إليه تنوى والجرب يا رب وسكين كتا قل إليه تنوى والجرب يا رب يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم lọ́jọ́ ìkìyàmà dúkìá tí a bá ní olóòrò fún yẹn lọ́nà àwọn ọmọ tí a bá bí ọmọ mi ní pọ̀ olè sàmàlì ní ẹ̀rẹ́ ìkìyàmà anẹ́bí ọlọ́run olè sàmàlì bàbá ẹ̀rẹ́ ìkìyàmà anẹ́bí ọlọ́run olè sí àǹfààní tẹ̀sí bàbá ẹ̀rẹ́ ìkìyàmà kẹ́yìn tó máa tẹ̀ yín ẹ̀yìn mọ̀ ní ẹ̀rọ wọlé subhanallah ẹ̀tẹ̀ lẹ́yìn anẹ́bí ọlọ́run sallallahu alaihi wasallam في حديث يا عائشة رضي الله تعالى عنها حديث عن البخاري ومسلم عن ابن يا معشر قريش مطمئن أي أي أي أي ملابي يسوع àwọn àwọn ọ̀làlẹ́bí fẹ́ràn àwọn mọ̀lẹ́bí rẹ̀ àwọn tí wọ́n gba ìsìláàmù wọn àwọn mọ̀lẹ́bí rẹ̀ lókè àwọn mọ̀lẹ́bí kìí ṣe gbàtígbàtí àwọn mọ̀lẹ́bí tí wọ́n súnmọ́ níbi dáadáa àwọn ẹ̀gẹ́ rẹ̀ alẹ́bí sọ fún Aisha tí wọ́n rí jáde kíyàmà alẹ́bí pé yàmà aṣára kùrẹ́ṣ wọ́n pín ẹni kùrẹ́ṣ ẹsúnmọ́ yàyí ìyẹ́gẹ́ ilẹ̀ jẹ́ mọ̀lẹ́bí mi alẹ́bí wọn ìṣẹ́rù ẹnukúsọ́kún nínú ọ̀la ẹwọ́fẹ́ fún ẹgbẹ́ alẹ́bí wọn اشتروا أنفسكم من الله إنما أن يسلايé ẹsẹ́ mi o ẹgbẹ́ lè ní bàbá ń bẹjọ́ ṣe fẹ́ yẹn ní àwọn akúnàbí tí wọ́n bàtà lórí láàgbà tí ẹ̀ ẹgbẹ́ sọ bẹ́ o ẹ ti ti mùsùlùmí náà ìwá jẹ́ mùsùlùmí ò tó èyí tó wọ́n wọ́n àwọn ọmọ ara yóò bẹ́rọ pọ̀ ẹ̀ṣẹ̀ rẹ̀ ní lórí àìkíyàmọ̀ rẹ̀ tó ti máa ń jà lórí ẹ̀ ìwọ́pọ̀ ń fi àìkíyàmọ̀ rẹ̀ rí akópa ẹgbẹ̀rẹ̀ àìkíyàmọ̀ rẹ̀ nínú lọ sí inú wọ́n máa ń tó pọ̀ ẹ̀sìn ayé lórí ọkùn ayé tí tí ò jẹ́ púpọ̀ jẹ́ wẹ̀ kẹsà gbọ́lẹ̀ bá a ti tilẹ̀ ìjọ ìdáná ọmọ wọn ti àṣẹ àgbàmọ́ àwọn ẹni rí ìlànà ìṣọ́ ayọ̀ ìṣẹ́ àwọn fúnṣà kúrò lọ́wọ́ ẹ̀yìn ìbí tẹ́lẹ̀ gbàsínáàmù ẹ̀yìn ẹgbẹ́ ayé mọ́lọ̀ náà bá láyé o bàbá mi sọ bẹ́ẹ̀ alẹ́gbẹ̀dá àtìlẹ́ àkọ́rọ̀ wá iṣẹ́ ìdáyìn ìlú ìrọ̀lọ́wọ́ wọn tó náà wọ́n rá ìgbẹ̀ àmà àníkùnwọ́n sọ pé wọ́n lè bá yẹrí yà Abbas Abbas yìí òun àti wọ́n pọ̀ bẹ́ẹ̀ àbáṣíṣà láwọn àrẹ́bí ọmọ àbá wọ́n ń kú ní ẹgbọ́n lẹ agbìn àmúrúkà nínú ọmọ ìṣẹ́ ìfà ẹsẹ̀ tọ́ ẹsẹ̀ láyé o ilé rọ̀ ìrọ̀rọ̀ ọ̀dọ̀ ọmọ ọ̀rẹ́ ti àmà àmẹ́bí sọ fún àbá yàsọ̀ fíyà àmẹ́tí ọ̀sìnlá òun náà jẹ́ ọkùnrin nẹ́bí قل أبن أنت من الله شيئا إلا إلا الكبر أسمع يا إسرائيل على سمك المسلمة وعلى النبي يا فاطمة بنت محمد وسوقت أمامي سليم ما شئت من غيرك ìtọ́lá wọ bẹ́ẹ̀ lọ́nà lọ́wọ́ mi gbogbo ń tọ́lá lẹ́gbà lónìí gẹ́gẹ́ bí bàbá sọ Otherwise yeah. láti fi àmà bàbá tí wọ́n náà fẹ́ tọ́rọ wọn lórí sí ipò dáa ìbáwọ̀ bàbá mi ó sọ pé pàtó ara yóò látò sí mi ẹ má sáré tẹ̀lé mi ó sọ fún yín ìwọ bàbá ìwọ ọ̀yá àmọ́ wọn pé àwọn ọmọdé àwọn súnà yìí àwọn yìí wá àwọn èkèrè wọ́n láyé òbí mi bẹ ó gbà wọn ọmọ ẹ̀ láàyè tó máa ṣe súnmọ́ kò dàmú wa ẹ bá bàbá bẹ tàbí ẹ jẹ́ ní ikú wọ́n náà ṣe súnmọ́ ní wọ́n láyé àbí ìfi ọmọ rẹ̀ rẹ̀ tó máa ṣe súnmọ́ kò

àdébà ìwà wọ́n máa sí bàbá rẹ̀ ìwúrí náà إني حرمت الجنة على الكافرين bí ẹ bá jẹ́ lóde rí ó sì lè fún máa níbi ọ̀rọ̀ ọ̀rọ̀ mo sì àjẹ́nà lè wọ̀ fún àwọn ìtàṣẹ́ ni wọ́n ìrọ̀ ní wọ́n abẹ́ ẹsẹ̀ rẹ méjèèjì wọ́n ní wọ́n ìgbẹ́rọ ẹsẹ̀ rẹ̀ kó wọ́n ẹsẹ̀ rẹ̀ ó kàn ń gbé ara fún ìrọ̀lẹ́ àwọn ọmọ ẹran náà wọ́n sàṣọ́ sí náà wacce sura saksiya bara ibrahim wa ó pé kó láwọn rẹ̀ amúnà ló wọn yá alùpùpù gbọ́ rẹ̀ láyé wọ́n tó ń tẹ̀lé bá wọlé súnà ìyẹn tó fẹ́yìn wọn ọ̀fẹ́ ṣe súnà ìfọ́nà ọba ara rẹ̀ bí iṣẹ́ ọgbẹ́kọ̀ ṣe ẹnìkan ní máa ṣe é

Gbàtẹ́ni ká àwọn ọkùnrin bá wọn òbí wọn yìí. Tí wọ́n lọ́nà ìlú sọ, àbá yìí wọ́n pọ̀ dọ́kọ́. Wọ́n pọ̀ dọ́kọ́ kú ká ilé àtàkù ní Nàìjíríà. Wọ́n ti wá ilé ìdí sáà. Ọ̀pọ̀ ọ̀pọ̀ àfẹ́fẹ́ rọ̀. Dáadáa lọ́wọ́ ni ni a ṣe ó bí kò ní wa wọ́n bí ìrẹ́bá ní ọ̀ṣẹ́ ọ̀ṣẹ́ orí rẹ̀ lò tọ́lọ́gbẹ́sẹ́ ìtọ́nà bá ní ọ̀pọ̀ ọ̀sẹ̀ pẹ̀lú mọ́ sí ní ọ̀pọ̀ òbí rẹ̀ wá ní ọ̀sẹ̀ ọwá fúnú pẹ́pọ̀ ọ̀fì sí ẹgbẹ́ ọfẹ́ fún òbí rẹ̀ ń lórí ẹ̀ ọ̀sì òbí rẹ̀ nù dáadáa mẹ́sàn-án ọ̀sìn ẹ̀sẹ̀ fún wa ara dáadáa fọ́bí rẹ̀ fọ́bí rẹ̀ bá ní ṣòkòtò tó lókè yìí pàwá lẹ̀ ara dáadáa bọ́ sí fún wọn pàwá lẹ̀ àìkọ́wọ́lẹ̀ wà dáadáa wà kò tẹ́lẹ̀ tó bá fẹ́ dáadáa bọ́ sí omi rẹ̀ pé lọ́pa àìsàn gẹ́gẹ́ òní àwọn ọmọdé fún wa. arábìnrin wa àníwọ̀n tó ṣìjá wọ́n mú nìkọ́ àwọn òbí rẹ̀ àwọn ọ̀dá rẹ̀ wọ́n mọ́ sí mọ́ sí àìsàn dáadáa bọ́ sí fún wa. wọ́n kọ́ mọ́ fún àìsàn bóòlù sí wájú dáadáa. وبرا أما صلى الله عليه وسلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم bẹ́ẹ̀ láàyè ìgbìmọ̀ ìgbìmọ̀ orúkọ bẹ́ẹ̀ láàyè tí wọ́n mú sùúrù ìjábẹ̀ ọjọ́ náà àwọn kátà ìbẹ̀rẹ̀ ọjọ́ náà wọ́n kátà ìtọ́wọ́ sàmì bẹ́ẹ̀ni tí wọ́n ń sọ fún ọpẹ́ má tẹ̀lé tọ́mọ bí má má yóò kọ́ yóò ẹ̀mí àbíyá ìwọ̀n ojú wọn àwọn òbí mi ní sódà wọ́n fẹ́ ká àwọn àmì ìlà ìyára gbogbo wọn bí tó máa ń lọ́wọ́ ẹsẹ̀ súnà súnà tàbí wọ́n ní kó máa ṣe àwọn àláyà ó ní mo fẹ́ ṣe súnà lẹ́nu ìwọ́n lè tẹ́sẹ̀ yìí súnà ní súnà kéde súnà tàbí súnà lẹ́bí ni èyí wọ́n fẹ́ súnà lẹ́bí súnà lẹ́bí alẹ́ àmọ́tí sọ́ra súnà ti Muhammad àwọn ọmọ ẹgbẹ́ ọmọ ẹláyà kí lọ́wọ́ jẹ́ ọ̀sùn sí tí wọ́n jẹ́ wọn wọ́n tí ó lọ́wọ́ kò fún ìsúnmí ìyẹn náà fẹ́ ṣe súnmọ́ àjẹ́bí ó fẹ́ sàlékún ẹ̀sìn ní bílẹ̀ ó fẹ́ tẹ̀sọ́ náà wà ní bílẹ̀ wọ́n dà mọ́ ẹ̀ ẹ̀rọ tó wọ́n dà mọ́ bá ṣe súnmọ́ gbogbo ẹgbẹ́ dà mọ́ ẹ̀sẹ̀ súnmọ́ ẹgbẹ́ ọlọ́run tí àìbá dé wà láìbá rẹ̀ bá ọ ọ̀lẹ́ قل يا عبادي إن الذين فتحوا المؤمنين والمؤمنات ثم لم يتوب فلهم عذاب جهنم ولهم عذاب الحديد gbogbo ẹgbẹ́ ti ti ta àwọn ọ̀sẹ̀ wọn ìyẹ́wọ̀n fẹ́ ti súnlẹ̀ tàbí wọ́n fẹ́ borí wọ́n fẹ́ lo ìjáàbù wọ́n fẹ́ lo ìkọ́ọ̀bù ẹlẹ́kọ̀ọ́ ọmọ èyí kò fẹ́ kọjú ẹlẹ́kọ̀ọ́ ọmọ sí òsínlẹ̀ rẹ̀ sí ní èyí kò

ìwọ́n ọmọ tí wọ́n ti gbàgbọ́ yé tí ó fẹ́ tẹ̀ tọ́lọ̀ tàbẹ́nu táwọn òbí rẹ àwọn ọmọdá rẹ tó wá kúnná mọ́ tó bá fẹ́ bọ́ sí má dá wọn lóòrùn àìdá wọn lóòrùn dáadáa sí fún ọ̀lẹ́ àìdá lóòrùn dáadáa bọ́ sí fún wa sọ tí wọ́n ti lóòrùn pẹ́rẹ́ àwọn ti kà fún àbákò wa fún ara rẹ fún ara rẹ fún ìgbà ìgbìyànjú ẹnu ara rẹ

يوم تقلب قلوبهم في النار àwọn tí wọ́n sí lọ́lọ́ láyé àwọn tí wọ́n pátà nẹ́bì láyé tó bá ti gbá lè kìíyàmá tó lọ́dá tó dájú ọmọ náà ọ̀yá bìsílẹ̀ ẹmà wọn lọ́lọ́ tó máa wọn lọ́lọ́ tí wọ́n rí bínà ti rí bínà ti rí tó bá ti tú ẹ̀kọ́ láyé tó náà kò yẹra aláì wọ́n ti tú ẹ̀kọ́ tí wọ́n wé ní ayé iná ìkìyàmà kí wọ́n ní ti wé iná ayé sàkọ́jú èyí tó kéré jù nínú iná ìwé tó ìbá rí ẹ̀kìyà parí ńlá kìyàmà yẹ̀kùrú وقالوا ربنا àwọn tí wọ́n tẹ́lẹ̀ tó wọ́n pàdé ìláyé ọ̀pọ̀lú wọn àpapọ̀ wọ́n pàdá wọ́n náà bá wọ́n iná àtàrà sàdákàlà wà púpọ̀ àpàdà ọmọ ọ̀rọ̀ ayò nígbàtà láyé wọ́n kékékéké àwọn aṣíwájú wa látẹ̀lé àwọn bàbá wa àwọn àfá wa àwọn látẹ̀lé aláàfẹ́fà àwọn jẹ́ fọ́ọ̀lọ́dúnrún sẹ̀lélà àwọn sọ́ọ̀rọ̀ wọ́sọ̀ọ̀rọ̀ ayéjọ́nà àṣẹ́yìnmọ̀ tẹ̀lé súnà súnà tẹ́jọ́ máa ṣe wọ́n máa ṣe ní ìdíkú mílíọ̀nà àṣẹ́kúrẹ́sì fọ́ọ̀lọ́dúnrún sẹ̀lélà àwọn wọ́sọ̀ọ̀rọ̀ láyé wọ́n gbà náà bá wá kò tán bẹ́ àti hìn ní ìfẹ́ ìlú àgbà àwọn náà sọ́dà bá yọ náà àwọn sì máa fẹ́ iná ìyàwó àti ìwọ̀n báyìí àwọn ọmọ ìta fẹ́ kọ́ ìfẹ́ àti hìn ní ìfẹ́ ìlú àgbà àwọn ìyá iná àwọn ọmọ náà àbá iná àwọn ọmọ náà àbá iná wà náà àti hìn bí àti wọ́n máa jẹ́ 50 kí wọ́n máa jẹ́ 100% èyí ni tọ́kọ́ wọn ánìyàn láàárín kàbíyà ìpìtún ọmọ bá láàrín wọn láàrín wọn àti ọmọ ọmọ láàrín kàbíyà láàrín láńlá láàrín láńlá ajẹ́ pé wọn tó kìrì bá ní kọ́ ọmọ sí súnnà láyé tó ọba fún mi tẹ̀lé tí wọn lórí òkú tí a ti dẹ̀rọ wọn sọ ẹ àpá ní sábà àdáàbòwà wọn pa ní wọn lọ wọlé tó ọba tẹ̀lé tí wọn láyé ní tó bàrà sọ fún wọn yàyà rẹ yàrá bá rẹ tí a kọjá bí tilẹ̀ tẹ̀lẹ̀ fún ọ náà fún àìlọ́ bí ọ náà pa sọ lọ lẹ́nu wọn wọ́n sì di ọ lẹ́nu tẹ́lẹ̀ fún àìlọ́ bí ọ náà pa sọ lọ lẹ́nu ní kọ́ máa ṣe kí wọ́n máa ṣe wọ́n gbé náà wọ́n sọ wọn ìwé ìpè yìí ò lè irú ìyá ọ̀pọ̀ sọ ọdún ọlá tó wọ́n ṣe ó kàn máa jí àlò ìyàwó lè jẹ́ lọ́kùn wọ́n wá lẹ́wọ̀n náà ẹ̀gbọ́n àwọn sẹ́ẹ̀lì àwọn ọlọ́pàá ẹ̀wọ̀n náà ẹ̀wọ̀n náà ẹ̀wọ̀n náà ni ọkọ̀ náà ọwọ́ ọwọ́ òfin náà sí wà àmọ́ ìyá àwọn ọ̀pọ̀tọ̀ ni bí ẹ bá lábẹ́ kápá rẹ̀ wọ́n ní pẹ̀lú ìyá rẹ̀ bá wọ́n mọ̀ pẹ̀lú àwọn ìṣẹ́tọ̀ ni àwọn tí wọ́n lọ sí ẹ̀mí àwọn ọ̀pọ̀ tẹ́lẹ̀ ó bẹ̀ lọ ọ̀la ọmọ akọ ìyá yìí wọ́n bá wọn fọ́ sí òkè kúrá ìyàwó náà wọ́n mọ́ oókè fúra wọ́n dára àbákòókún alágbà náà ìyẹ́kùnlọ ọwọ́ bí ẹsẹ̀ wá ti kúra wáyé ìyẹ́kùnlọ ọwọ́ ọmọ ọmọ ọ̀rẹ́ sọ wá tó kọ́mọ́ nínú àti ìgbè fẹ́ẹ̀rẹ̀ àbá ó mọ̀ pé ìyẹ́kùnlọ ọwọ́ ọlọ́mọ ti bá àwọn ẹ̀sìn pẹ̀lú láti kìlámà àwọn ọmọ wa ọlọ́mọ ti bá sí ìwà láti kìlámà àgbàtà ṣe fún ọyìn àmìlẹ̀ sàkọ́ fún ọlọ́run ọmọ yìí ọmọ rẹ̀ tó lọ bẹ́ẹ̀ súnà àbíkọ́ tó ọlọ́run rẹ̀ lágbà ilé mọ́ àwọn bá ti lè tó ọlọ́run rẹ̀ tó mọ́ àtàyè lè mọ́ ìpẹ̀kọ́ ìjú òfin sí lè mọ́ kí wọ́n náà sì ṣe gbogbo ayé súnà àtàwọn bá kọ́lé ẹ̀rọ ṣe mọ́ ẹ̀ ẹ̀rọ bá kọ́lé ní jẹ́ bóòdì ní jẹ́ ìlàtọ́lẹ́gbẹ̀ẹ́ àbí ọ̀ká o àbíkọ́ sí o àtàkì tàbí ọ̀ká o àbíkọ́ sí o ẹ̀yìn wọ́n kọ́ nítorí lẹ́yìn kálukú wa tàbá àwọn èèyàn tó àti ìsìnwá pé ìjẹsí ìjẹsí ìjọba àtìjáwọ̀ ìwọ́n ni ẹ̀kọ́ sí o ìtẹ́kù ìyọ́ọba olùjáwọ̀ ìyàbí ìwọ̀lá tó máa kó wá bá olùjáwọ̀ ìyàbí ìwọ̀lá tó máa kó wá bá kó صلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت السلام عليكم ورحمه الله وبركاته